matthew orí kẹfà. ẹ ṣọ́ra nígbà tí ẹ bá ń ṣe iṣẹ́ ẹ̀sìn yín ẹ má máa hùwà ṣe àrími kí àwọn ènìyàn bá lè rí ohun tí ẹ ń ṣe bí ẹ bá ń hùwà ṣe àrími ẹ kò ní èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run nítorí náà nígbà tí o bá ń ṣe ìtọrẹ àánú má ṣe gbé agogo síta gẹ́gẹ́ bí àwọn aláṣehàn ti ń ṣe nínú àwọn ilé ìpàdé àti ní ojú títì ní ìgboro kí wọ́n lè gba ìyìn ènìyàn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí o bá ń ṣe ìtọrẹ àánú má tilẹ̀ jẹ́ kí ọwọ́ òsì rẹ mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe kí ìtọrẹ àánú rẹ jẹ́ ohun ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò sì san ẹ̀san rẹ̀ fún ọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ má ṣe bí àwọn aláṣẹ hàn nítorí wọ́n fẹ́ràn kí wọ́n máa dúró gbàdúrà nínú ilé ìpàdé àti ní ẹ̀bá títì kí àwọn ènìyàn lè rí wọn. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gbàdúrà wọ inú yàrá rẹ lọ ti ilẹ̀kùn rẹ kí o gbàdúrà sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò san ẹ̀san rẹ̀ fún ọ nígbà tí ẹ bá ń gbàdúrà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 ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí àwa náà ti dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ èṣù nítorí bí ẹ bá dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò dáríjì yín ṣùgbọ́n bí ẹ kò bá dáríjì àwọn ènìyàn bàbá yín kò ní dárí àwọn ẹ̀ṣẹ̀ yín jì yín nígbà tí ẹ bá ń gba àwẹ̀ ẹ má máa ṣe bí àwọn aláṣehàn tí wọ́n máa ń fajúro kí àwọn èèyàn lè rí i lójú wọn pé wọ́n ń gba àwẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gba àwẹ̀ bọ́jú kí o sì fi nǹkan pa ara kí o má bàa hàn sí àwọn ènìyàn pé o ń gba àwẹ̀ àfi sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò san ẹ̀san fún ọ. ẹ má ṣe kó ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò lè bà á jẹ́ tí ó sì lè dógùn-ún. àwọn olè tún lè wá a kàn kí wọ́n jí i lọ ṣùgbọ́n ẹ kó ìṣúra jọ fún ara yín ní ọ̀run níbi tí kòkòrò kò lè bà á jẹ́ bẹ́ẹ̀ ni kò lè dógùn-ún àwọn olè kò sì lè wá a kàn kí wọ́n jí i lọ níbẹ̀ nítorí níbi tí ìṣúra rẹ bá wà níbẹ̀ náà ni ọkàn rẹ yóò wà ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá ríran kedere gbogbo ara rẹ yóò ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ kò bá ríran tààrà gbogbo ara rẹ ni yóò ṣókùnkùn bí ìmọ́lẹ̀ tí ó wà nínú rẹ bá wá di òkùnkùn báwo ni òkùnkùn náà yóò ti pọ̀ tó kò sí ẹni tí ó lè sin olúwa méjì nítorí ọ̀kan ni yóò ṣe nínú kí ó kórìíra ọ̀kan kí ó fẹ́ràn èkejì tàbí kí ó faramọ́ ọ̀kan kí ó má ka èkejì sí i ẹ kò lè sin ọlọ́run kí ẹ tún máa bọ owó. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kí ẹ má máa ṣe àníyàn nípa ẹ̀mí yín pé kí ni ẹ ò jẹ tàbí kí ni ẹ ò mu tàbí pé kí ni ẹ ò fi bora. mo ṣe bí ẹ̀mí yín ju oúnjẹ lọ àti pé ara yín ju aṣọ lọ ẹ wo àwọn ẹyẹ lójú ọ̀run wọn kì í fúrúgbìn wọn kì í kórè bẹ́ẹ̀ ni wọn kì í kó nǹkan oko jọ sínú abà síbẹ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run ń bọ́ wọn kò ṣe bí ẹ̀yin sàn ju àwọn ẹyẹ lọ ta ni nínú yín tí ó lè ṣe àníyàn títí tí ó lè fi kún ọjọ́ ayé rẹ̀ kí ni ṣe tí ẹ ń ṣe àníyàn nípa ohun tí ẹ ó wọ̀ ẹ ṣe àkíyèsí àwọn òdòdó inú igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í rọ̀wú síbẹ̀ mo sọ fún yín pé Sólómọ́nì pàápàá nínú gbogbo ìgúnwà rẹ̀ kò lè wọ aṣọ tí ó lẹ́wà bíi ti ọ̀kan nínú àwọn òdòdó yìí ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ báyìí koríko tí yóò wà lónìí tí a ò fi dáná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín láṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré nítorí náà ẹ má ṣe àníyàn pé kí ni ẹ ó jẹ tàbí kí ni ẹ ó mu tàbí kí ni ẹ ó fi bora nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn abọ̀rìṣà ń lépa nítorí bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ nílò gbogbo wọn ṣùgbọ́n ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó fi kún un fún yín nítorí náà ẹ má ṣe àníyàn nípa nǹkan ti ọ̀la nítorí ọ̀la ni nǹkan ti ọ̀la wà fún wàhálà ti òní nìkan ti tó fún òní láì fi ti ọ̀la kún un